yàyà kí ló sọ kí ni òun sọ kí ni ìyàtọ̀ ọyẹ́ àti ọ̀gìnìtì. ọ̀gìnìtì yàtọ̀ sọ̀yẹ́. kí ni ìyàtọ̀. ọyẹ́ máa ń dra nǹkan ni ọ̀gìnìtì máa ń ṣókì nǹkan. ok fún mi ní example. ọ̀tọ̀ ni ti ń dra. kí ló mean. ọ̀gìnìtì máa ń ṣókì ni ọ̀gìnì tí máa ń sòkùn kan mm. ọ̀yẹ́ máa ń dry ẹ̀ ni mm. ok fún mi ní example. bí gas and petrol bí bí bí eh, diesel àti gas. ok bẹ́ẹ̀ ni àwọn méjèèjì ṣe jẹjọ rí. lọ́nà wo. gáàsì máa ń gbẹ ni diesel máa ń pọ̀ sí i tí tí ọba ibi tó yóò máa rin ibi tó bá dà sí i tẹ bá da gáàsì lẹ yóò máa gbẹ ni tẹ bá da. <laughs> tí wọn bá ṣí gáàsì lẹ a máa gbẹ ni. yóò máa gbẹ ni bọ́jẹ́ bá da dísù lẹ́ni sí yóò máa rin bọ́gìnìtì àti yẹyẹ ṣe wù. ok so èwo ló wá ìwọ sọ pé èwo ni èwo ló wá superior sí èwo. ó superior báwo. nígbà tó sọ pé mò ń fi ọyẹ wé ó sọ pé mò ń fi kan wé kan kí ni. èyí tó lè ran èyí tó lè ran èyí tó lè ran ọ̀gbìn lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ tí lè ran ọ̀gbìn lọ́wọ́ ju ọyẹ́ lọ. ok. ọyẹ́ ò lè ran kò lè ran ọ̀gbìn lọ́wọ́ nígbà kankan. tẹ bá fẹ́ clear ilẹ̀ ńkọ́ tó ṣé kò ní jẹ́ kí èèyàn relate sáré jó ah, igbó. àgbà ńkọ́ àní kọ́ ran àwọn kókó lọ kí wọ́n fi lẹ́ẹ̀mẹ́. ok ẹ ó máa ń gbẹ̀mí lọ àwọn máa ń sọ̀kan dry ni <laughs> gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ ọyẹ́ drought ni ẹ tí ọyẹ́ bá ti pọ̀jù wá pè ní drought. yóò dry wọn dànù. Hmm. ṣùgbọ́n ọ̀gẹ̀nẹ̀tẹ̀ àwọn jẹ́ kí wọ́n. ayẹ kó ní bọ́dì sí ni so ká sọ pé ọ̀gẹ̀nẹ̀tẹ̀ ni dew àbí <laughs> dew ni ọ̀gẹ̀nẹ̀tẹ̀ ok interesting so so fún àgbẹ̀ yìí ò lè fi ọgiriti wee ọyẹ Mr. Lizard coming to join our story. Eh? Lọ́gìn ní ìdìbàdì. Àwọn àgbàlagbà máa ń kú sí rí. Ṣé nítorí òtútù? Nítorí òtútù. Mọ̀tọ́ yẹ bá dé ẹni tá ò ṣe ẹni tá bá ń ṣe ní ọyẹ́ àárẹ̀ burúkú ní ṣe o tó bá ṣe ń gbọ́ kìnìún tó wọ́n ti gbẹ́ irúta rẹ̀. so ọ̀rọ̀ yẹn o tún ti dàrú mọ́ mi lójú jàre. ọyẹ́ ọyẹ́ ọyẹ́ ran àwọn èèyàn lọ ọyẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ju koríko lọ. ok èèyàn ni ọyẹ́ ń èèyàn ni ọyẹ́ ń ṣe láǹfààní hmm. ọ̀gìnìtì ewé àti hmm. koríko ni. Hmm. ọyẹ́ máa ń ra àwọn èèyàn lọ́wọ́ ni. so bí drought ṣe jẹ́ ọ̀rẹ́ èèyàn so that means pé ìwọ like kò wà nínú drought kí drought wà kò sẹ́ni tó like drought o. <laughs> ah ṣé kí ló dé just for a while. <laughs> kó wá fún yàn lọ́yẹ kó wá fún yàn ní ọyẹ two years. ẹni tó ok gba ẹ bẹ́ẹ̀ ni náà bẹ́ẹ̀ ni náà. bóyá jíjà ẹ ní fọ òwúwa ẹ ní bọ́dọ̀ bá ti ń jíjà rẹ jù lọ pé. àti <laughs> àti àti ní k-leg. bọ́dọ̀ bá ti ń jíjà rẹ jù tó sá ń jíjà rẹ tó ń jíjà rẹ gbọ́ báyà wà á kẹ́rì kó o fẹ́ kú ṣùgbọ́n tí ẹ bá fẹ́ jíjà kó kàn sáré jíjà pa pa ó sì kó mẹ́. <laughs> o gbọ́dọ̀ jíjà jù. Ah. <laughs> so <laughs> ọyẹ́ ló máa ń fà kéèyàn jíjà jù àbí báwo. wọ́n jíjà yẹn ni kì í ṣe pé bóyá á jẹ́ kí á gbé bọ́dí èèyàn á inflate bọ́dí èèyàn á mú á kúrètè. ọyẹ́ nìyẹn o hmm. but fún koríko ọyẹ́ máa ń gbẹ wọ́n pa ni. Hmm. ẹ wá wa àwa múùfù káàkiri. bẹ́ẹ̀ ni wọ́n. àwọn ilé àwọn ilé amúùfù máa a lè múùfù ní àbáyé wọ́tà a lè kó ẹlẹ́gbẹ̀ẹ́ mu a lọ́ọ́ dúró mu a lè wọnú omi ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ bí ẹ hmm. dúró sí náà wọ́n wà. adé àwọn wà bí irú eléyìí báyìí ń ṣe yìí igi ọ̀bọ̀ eléyìí máa ń ṣe hundred years àwa hmm. dúró báyìí fún hundred years two hundred years kó dúró nínú òrùn kó má dúró lábẹ́ bògì for complete six days yóò kù. <laughs> ṣé o ṣe ọ̀ṣà tó bá rómi mú ńkọ́ kò lè kú o tó bá rómi mú kò lè kú kò sí kò sí kéèyàn kò sí kí shadow máa wà. kọ́mọ̀ kúrò lójú kan náà bóyá o ṣe rómi mú nígbà tí o kú lójú kan náà. bẹ́ẹ̀ ni o. ẹ ẹ bá ẹ bá kú lójú kan níbi ní ọ̀dọ̀ mu mu àní kó dúró báwọn igi ṣe dúró for complete six days lójú kan náà yóò kù kéèyàn dúró ní oòrùn complete six days kọ́mọ́ kú ọ̀bẹ gbogbo àwọn nǹkan ara rẹ̀ kọ́ máa sọ sẹ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan. wọ́n máa resign one by one. ọkọ̀ọ̀kan ní wọ́n gbọ́ gbọ́ràn mọ́. ojú yẹn ogún. <laughs> wúrà ni ò èso ọ̀rọ̀ wọn hmm. <laughs> ń lọ díẹ̀ díẹ̀ o yóò ti kọ́kọ́ wọn gbọ́rọ̀ o ń bọ̀ ni ò gbọ́rọ̀ mọ́ ń bọ̀ ni ò ní ríran mọ́ ń bọ̀ ni ò lè sọ̀rọ̀ mọ́ ó ń lọ díẹ̀ díẹ̀ <laughs> hmm, hmm, ó ń sọ̀ǹtẹ̀ nù. ó ti ó ti ṣe kí nìyẹn ó ti ń dágbére ó ti ń palẹ̀ mọ́. bọ́dẹ̀ tún ṣe dúró yẹn bí pọ̀pọ̀ yìí ṣe dúró yẹn sí a tún bímọ a tún jẹ fruit a tún ká fruit ẹ̀ bá a ṣe ká fruit ẹ̀ a tún kó lọlé a tún lọ jẹ a tún sọ kí vitamin ni fún wa aníkàlẹ̀ aníkà ọ èèyàn níkàlẹ̀ èèyàn níkà ọ. bóyì rẹ ṣe rí lókè mm-hmm. náà ni ìdí rẹ ní sálẹ̀ hmm. bí kì í ṣe rí ní sìn bẹ́ẹ̀ ni ẹ̀ka rẹ̀ náà ṣe ní sálẹ̀ hmm. apátọ́ náà mm-hmm. ẹ̀ka rẹ̀ kan ti nàwọ́ ní orí báwọn as above so below as above so below. bó mm. as above so below. Mm. bí ẹ̀kọ́ ṣe wà yẹn bó ṣe lókè dóró mm-hmm. inú ẹ̀ka yẹn náà lọlẹ̀ dòrò. Mm. bẹ́ẹ̀ ni ná. ẹ̀kẹ́ tó lọ sàlẹ̀ ni ó lọ mọ mú mi wá ni lọ mọ fọ mi wá. ìtọ́ máa ń yà mí lẹ́nu jù ní àpáta àpáta ìtẹ́ rí lókè yẹn ìtó wà nísàlẹ̀ <laughs> ìtẹ́ rí lókè ó dàbí bí apárí orí èèyàn tó sì lọ́wọ́ tó sì lápá ẹ tí mọ̀ bóyá ó sanra bóyá ó ga bóyá ó ti ní bọ́dì àpáta máa ṣe ń rí tó bá wọnú ilẹ̀ lọ so iye tó bá jáde yẹn iye ẹ̀ ní tip iyẹ̀ sì ni orí ìtòwọ̀ nínú ilé ṣó yẹ nǹkan tí mò ń sọ. bó bá ti ga tó ń ta náà lọ́wọ́ ni. no bó bá ṣe ga tó ń ta bóyá times ten ẹ̀ ló wọnú ilẹ̀ lọ kò sí bó ṣe lè yọ síta tó so sífù tó bá jẹ́ díẹ̀ bírú àwọn part, wa yẹn tó jẹ́ kó ń dàbí surface surface surface wọ́n tí èèyàn bá ti ń bó ẹ̀gbẹ̀gbẹ́ ẹ̀ àwọn àpáta yẹn o notice pé a máa ń go a máa ń slope a máa ń go in ni a ẹ̀fà wà lórí surface kakàn máa lọ lórí surface nàkan a green wà lókè bíbá yìí ni bíbá yìí ni ó ti join ó tún wà lábẹ́ bíbá yìí ló ti join ó tún wà lábẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. so structure yẹn similar to structure root igi náà. ó wà interesting. ànísìnyẹn àwọn pọ̀pọ̀ méjì yìí nsìn tí kò bá kí n ṣe ìkẹta akọ tó wà ń bẹ̀ yẹn nsìn wọ́n ò ní fruit àbí àwọn pọ̀pọ̀ méjì tó ń fruit yìí tí kò bá kí n ṣe èyí tí ò fruit níbẹ̀ yẹn ìkẹta yìí tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀pẹ yẹn ṣó pé akọni náà ó ṣàrí flower lára ẹ̀ ẹ́ tí kò bá kí n ṣe títì yẹn sìn àwọn méjì yóò ní fruit àbí àbí Godi dí wọn lọ́wọ́ tó tọ́ kí wàá ní àǹfààní ẹ̀. Mm-hmm yes na àǹfààní tí wọ́n sọ nínú ìwé ni wípé ó máa ń pollinate. àǹfààní àgbo ni wọ́n ń sọ jàre yàyà. <laughs> Eh? no wọ́n sọ pé bó ṣe máa nínú bírú nísìnyìí bó ṣe ń flower yẹn hmm. òun ló ń bí àwọn fruit tí ó ń jáde lára pọ̀pọ̀ yìí àbí kò rí bẹ́ẹ̀ ẹ́ mo sọ kí àbí kò rí bẹ́ẹ̀ yàyà ó ti sùn lọ má sùn lọ àti fẹ́ máa lọ o àwọn kò má lọ sùn lórí stẹ́rìn o mo sọ pé akọ tó wà ń bẹ̀ yẹn tí kò bá kí n ṣe fún akọ yẹn àwọn méjì wọ̀ ní fruit wá fruit àbí wọ̀ ní fruit ọ̀rẹ́ òye mi ẹ́ kò dí wọn lọ́wọ́. Hmm. Ah kí wàá láǹfààní ẹ̀. ìjẹ́ fi pè lápọ̀ ni pé kò kì í sọ̀bà ẹ̀kọ́ yìí kò kì í ọ̀hún òkè pamọ́ ní tiẹ̀. òkè pamọ́ ní tiẹ̀. ẹ wọ́n sọ kí fúláwà tó ń ṣe lára ẹ̀ afẹ́fẹ́ fúláwà yẹn tó ń fẹ́ nínú afẹ́fẹ́ òun ló ń fẹ́ lu àwọn fímẹ́lì ó gbọ́ rí ni wọ́n ń já búrẹ́dì ni rẹ̀ pé pàṣẹ akọ́kọ́ kan ò ní wúbẹ̀ tí wọ́n tí wọ́n pọ̀n mọ́ lọ rẹ́gẹ́dẹ́ tí ò ní sí ọ̀gá. afẹ́fẹ́ mà ti fẹ́ kí ni ẹ̀ wá mà ní i ṣé búrẹ́dì ni. búrẹ́dì lásán ìbẹ́pẹ ò mọ pé kí lọ́kàn bẹ̀pẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀. Hmm. so àwa ìyọ̀lá fún story àwa ìyọ̀lá kọ́mọ pẹ̀lú sítórì yẹn àbí kò yé mi. wọ́n mi mọ́lẹ́ ti gbọ́ ni. ah science ni pollination. mo ń gbọ́. gbogbo tẹ̀ ń wé mhm. kòkòrò là ń jẹ. kòkòrò. iṣu tẹ̀ ń wé kòkòrò. lọ́nà o. àgbàdo yẹn kòkòrò ni àwọn ọ̀bẹ pẹ́ tẹ̀ kòkòrò ni wọ́n gbogbo ẹ̀pà yẹn kòkòrò ni. lọ́nà wo fruit kòkòrò báwo ni fruit ṣe jẹ́ kòkòrò fruit ya fruit kòkòrò ni wọ́n. báwo ló ṣe jẹ́ kòkòrò. ìyá mi jẹ́ kòkòrò bó ṣe wà ẹ́ sìn. Mm-hmm. tí àwọn kòkòrò ọba wọnú rẹ̀ inú òdòdó rẹ̀ mm-hmm. tí wọ́n gbé àwọn kankan jáde ńbẹ̀ mm-hmm. tí wọ́n ti àwọn kankan bọ̀ kò lè survive àwọn kòkò kan bẹ tí wọ́n ń ṣe iṣẹ́ lórí gbogbo àwọn tẹ̀ wò. ìyẹn náà tún wà o ìyẹn náà wà kòkòrò kan wọnú fúláwà yẹn wọ́n jáde ìyẹn náà wà wọ́n tún gbé nǹkan mi wọnú ẹ̀ wọ́n gbé nǹkan mi jáde. ìyẹn náà ìyẹn náà wà àwọn tí wọ́n ń inject ẹ̀ ni wọ́n ń inject yìí àwọn yìí sẹ́wọ́n wọ́n ń inject káàkiri. ẹ ẹ àwọn ni wọ́n inoculate. tí o bá sí gbogbo àwọn kòkòrò bẹ́ẹ̀ ni o kò sí nǹkan kan tá a lè gbé. Hmm. iṣu táwọn wo yẹn kòkòrò ni kòkòrò oníṣu. báwo. tẹ́ bá ti gbin iṣu. Mhm. àwọn kòkòrò yẹn á lọ wọ́n á lọ. wọ́n á lọ jẹ́ kínní yẹn. díẹ̀ tẹ́ bá ti wọnú rẹ̀ wọ́n á kú síbẹ̀. Mm. kúkú tẹ́ bá kú sínú ara iṣu yẹn. Mm. wọ́n á wá germinate germination wọn yẹn gangan ló mú kí iṣu ọmọ jẹ ìpẹ́ àwọn ní jẹ ìpẹ́ tẹ́ ń pè iṣu jẹ ìpẹ́ bí ẹ ṣe ń jẹ ìpẹ́ ni àwọn ń yó bí ẹ ṣe ń yó kòkòrò ní iṣu. <laughs> <laughs> kòkòrò ló ń di iṣu. kòkòrò ní di iṣu náà yà mọ̀ ni. Hmm. so kòkòrò yà mọ̀ jẹ ilẹ̀ lọ bí ṣe ń jẹ ilẹ̀ lọ yóò mọ̀ yó ń bọ̀ bá yó tó bá yó tó bá yó tó bá dé stage kan yóò wà yó yóò wà kú ògàngán wà kú kò ní lè jẹ ilẹ̀ lọ mọ́. Mm-hmm. so ó di iṣu nìyí. ẹ̀yẹ wọ ọba kan náà mm-hmm. ẹ bí ìkànsẹ̀ kéré tó mm-hmm. kínkínní báyìí wọ́n á dẹ̀ bọ yóò sì o rí o ẹ̀rọ bá kán bí ṣe wọ́n tó ni mọ́tò báyìí bí sùn náà ṣe rí nìyẹn náà kòkòrò ní kòkòrò ní sùn tẹ̀wé. <laughs> kòkòrò ló ń ṣu ló ń di iṣu ńlá nínú ebè kí ni fọ́múlà yẹn ò lọ fọ́múlà yẹn ò lọ. kòkòrò làwa náà <laughs> kòkòrò ni wọ́n èmi ò kí í ṣe kòkòrò. <laughs> èmi kì í ṣe kòkòrò but jẹ́ kí understand nǹkan tó mean by kòkòrò ni ẹ́ jẹ́ kí understand because wà á níbi tó ń lọ pẹ̀lú ẹ̀ mo jẹ́rìí. igi dẹ̀ ń wé. Mm-hmm. bí àwọn èèyàn ló ṣe rí. Mm-hmm. ó ń ṣe time. ó ń ṣe time lọ́nà o. gbogbo fúláwà tẹ̀ ń wò lókè táìmù ni period ni ti àwọn flower tẹ̀ wọ̀nyí <laughs> wọ́n ṣe period lọ́wọ́ nìyẹn hmm. tí period rẹ bá ti rẹ̀ báyìí ọmọ ló máa gbàbẹ̀ èso ló máa gbàbẹ̀. ah fruit. fruit ló máa jáde lẹ́yìn flower flower yẹn is period bẹ́ẹ̀ làwọn èèyàn náà àwọn obìnrin tí wọ́n bá ń ṣe píríọ̀ lọ àwọn náà tan oná nìyẹn wọ́n tan ná bí igi ṣe tan ná bí ẹ ṣe tan náà yẹn tí náà yẹn bá ti rẹ̀ àwọn kòkòrò kan máa jáde láti ibi <laughs> yóò máa ṣeré wá sójú ara rẹ̀ tí nature bá ti pàdé ẹ̀ báyìí nature máa block ẹ̀ mọ́lẹ̀ inú nature ló máa kú sí tó bá kú a máa rà kí ṣe ń rà lọ làwọn obìnrin pé ah ní ti tọ́ òórùn rírà yẹn ó máa ń jẹ́ kó bẹ̀rẹ̀ máa sí tó máa sí tó wọ́n ṣe yá oyún ti dúró ti la kòkòrò yẹn ti bàjẹ́ nú ẹ̀ tó ti ń rà á kàn germinate ni. so kòkòrò ní sperm ti tiẹ̀ báyìí. kòkòrò ah! mi ò argue mo kàn ń sọ ni. sperm is chemical òun ló máa mú kòkòrò yẹn mọ́lẹ̀ kòkòrò yẹn á swim swim swim no, no sperm kò ní lè jáde sperm á mú mọ́lẹ̀ á kú sínú ẹ̀ tó bá ti kú ní àmà ara Mm-hmm. tó bá ti rà tó bá ti rà ibi tó ti mọ jamuléètì yìí kò yẹ yín ẹ gbọ́ jìnnà ọ̀rọ̀. Hmm. mo ń gbọ́ orí tí mo orí tí mo ń rìkọ̀dì mo fẹ́ mo fẹ́ get it down ni mi ò fẹ́ kó dàbí mistake. tó bá ti rà mm-hmm. obìnrin ò máa sún tán ni wọ́n fẹ́ ah, ti rà so tí kò bá bá ọkùnrin ṣe báwo ni a máa sí tán á sàn jáde nínú ìdí èyí á bá ìtọ̀ jáde so òróró ló máa ń jáde lára wọn òróró yẹn ni kòkòrò yẹn máa bá bọ̀ so òróró yẹn ló máa bá bọ̀ títí títí tọkùnrin bá ti bá wọn sí tí spam bá ti wà láàrin òróró yẹn báyìí inú spam yẹn yóò ṣe bóróró tí òun bá bọ̀ ni yóò kàn kónú ẹ̀ bá ti kónú ẹ̀ báyìí wà nílé jáde mọ́ tí wọ́n ti jáde inú spam spam ti mú mọ́lẹ̀ so á jàjàjàjàjà bí kò yọ kò ní yọ tí ó bá ti yọ bá ibẹ̀ ló máa kú sí láago méjì ló mú mọ́lẹ̀ ìbejì ni àwọn méjèèjì máa kú sínú ẹ̀ wọ́n á ti kú sínú ẹ̀. wọ́n á kú sínú àbí wọ́n á yé sínú ẹ̀. wọ́n á kú sínú ẹ̀ ni àbẹ́ mọ àbẹ́ ń gbọ́n wọn lọ ṣé àgbàdo kan mọ́ ẹlẹ́gbìn àgbàdo kó yè á kú sílẹ̀ kó máa gbé germination jáde iṣu máa ń kú sílẹ̀ ni kó tó gbé germination jáde kòkòrò ẹ máa kú sóró arúgbó obìnrin kó tó gbọ́kùnrin já kó tó gbéyàn jáde ẹ̀ mọ́ ẹ̀ mọ́ ní tí sáyẹ́nsì. <laughs> mo ń gbádùn ẹ mo ń gbádùn ẹ bàjẹ́ nítorí pé bó ṣe ń sọ yìí èèyàn máa wí pé hmm, hmm, nìkan hmm, nìkan lèèyàn máa sọ because eh, eh, ọ̀rọ̀ yẹn sì ní tic-tac ẹ̀ ó sì ní tic-tac tó díẹ̀ ó ní tic-tac ó ń tic-tac tó ó ń tic-tac tó. obìnrin tó bá ti ń ṣe táàmù lọ ó dàbí fúláwà ìjì náà ni tí fúláwà gbígbà ti yọ bẹ́yẹn èso ló fẹ́ gbé jáde yẹn tí flower yẹn bá ti rà èso yẹn máa jáde tóbìnrin bá ti ń ṣe táìmù ó fẹ́ gbé ọmọ jáde yẹn títà mi bá ti dúró báyìí àwọn kòkòrò yẹn máa jáde látara wọn yóò máa bá nature wọn jáde bọ̀ tí nature bá ti bá tí nature ọkùnrin bá ti bá báyìí pram báyìí. asil ni asil ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ so kòkòrò yẹn ò ní lè wù ẹ̀mí jáde kò ní lè wẹ̀ jáde nù ara wọn mọ́ ibi tí nature bá ibẹ̀ ló máa kú sí tó bá ti kú sílẹ̀ báyìí yóò máa rà bí sẹ́ rà lọ́nà à obìnrin yẹn ń sin tọ́ òórùn rírà yẹn ló wọnú ló ń jáde látọ̀nà òfin ẹ̀ tóbìnrin bá ti gbóòórùn dáadáa yóò mọ tutọ́ kiri tó bá ti lóyún torí rírà kòkòrò yẹn ló mú òórùn yẹn jáde síta. eléyìí tún yàtọ̀. bó ṣe ń rà yẹn ìdédé ibi tó ń rà sí yẹn ibẹ̀ iṣẹ́ ọlọ́run gàgà àárín yẹn lágbára ibi tó ń rà sí yẹn ló ti ń germinate ibẹ̀ ló máa gan mọ́ bó ṣe gan mọ́ bẹ̀ yẹn ibẹ̀ ni ibẹ̀ ni ẹ̀jẹ̀ ń ẹ̀jẹ̀ ara obìnrin yẹn yóò ti yóò ti rà mọ́ ara bí ọlọ́run mọ bó ṣe ṣe ibi tó ibi ilé ibi tó rà sí yẹn tó fi jẹ́ pé kò ní jẹ́ pé yóò rà dànù tí kòkòrò mi bá ti wọ tí àwọn kòkòrò burúkú àwọn kòkòrò tó ń bá ti wọ bí kòkòrò tèèyàn báyìí àwọn ni wọ́n máa di fibroid. <laughs> <laughs> Ah, wọ́n wá fi ṣe yẹ̀yẹ́. wọ́n jà àwọn. wọ́n á diwọ̀ nílé jájáde. Hmm. wọ́n bàtà ayé jẹ́ wọn ò ní jẹ́ kó fọ́ọ̀mù tó fẹ́ fọ́ọ̀mù yóò wá di fibroid wọn à ní à ah, ó ní fibroid <laughs> yóò wá wúnú yóò wá ga. Hmm kòkòrò míì ti wọnú ànádá kòkòrò bóyá bí àtọ̀ sí hmm. nǹkan náà dandan tó bá ti bọ́ sí inú ẹ̀. ẹ bọ̀ kò kí ń ṣe pé àwọn obìnrin yẹn kò kí ń ṣe nítorí ìṣekúṣe ni kí ni ẹ máa fi ń ṣẹlẹ̀ náà ó máa ń ṣẹlẹ̀ sometimes naturally sí o nítorí nǹkan tó máa ń jẹ àti. kòkòrò yẹn ló máa wọnú kínní yẹn hmm. tó máa ba iṣẹ́ yẹn jẹ́ tó bá ti ba iṣẹ́ yẹn jẹ́ báyìí níṣẹ́ kó fọ́ọ̀mù ọmọ jáde a kàn máa form another object. yóò kàn máa huge lásán ni kò ní í dọmọ hmm. so bó ṣe huge yẹn kò dẹ̀ ní dọmọ iṣẹ́ ọlọ́run pọ̀ gan. interesting so láti ọ̀rọ̀ ó yá mo mọ̀ pé kinní tó fẹ́ gbìn ló fi fún mi ní gbogbo twenty five minutes story tó ẹ̀ṣẹ̀ fún mi yìí sí so jẹ́ ká gbìn sí i mo fẹ́ ká kinní tá a fẹ́ gbìn. ẹ má jọ waste <laughs> time dànù. wo jẹ́ ká gbìn awakọ̀ lọ́lọ́ o ti sọ̀rọ̀ rẹ̀ di pé àmọ́ bí a ṣe germinate àmọ́ kòkòrò tí a jẹ́ àmọ́ kòkòrò tí a jẹ́ yàyà jẹ́ ká tì bọ̀lẹ̀ ká kòkòrò tí a jẹ́ jẹ́ ká wo kòkòrò tó lè jẹ́ ẹ̀. nǹkan mọ̀ ń wù lásán ni àwọn kòkòrò kan ní jẹ́ nǹkan ó wù bó a ní nǹkan tí mò ń sọ náà nìyẹn jẹ́ ká try experiment ẹ̀. kòkòrò <laughs> ká wo kòkòrò tí a jẹ́ jẹ́ ká wò náà á dẹ̀ máa measure ẹ̀ láti èní lọ ṣèbẹ́ ní ní date fourteen October so láti fourteen October sí ìta bá record again by by fourteen November a tún ṣe fídíò yìí so tí kòkòrò kankan ò bá jẹ tí kòkòrò bá ti jẹ at least a ti survive <laughs> nínú ẹ̀rùn làwọn abáyé sí tó bá lè lè survive ó ti survive nìyẹn abóògbà abóògbà ẹhẹn so wo ko kí ṣe kí báàlè lè ṣe jẹ waste àsìkò mélòó ni a take wa. ẹlẹgbẹnu nylon lẹsọ o ṣe é rí ìdí ẹmọ ilẹ bá rí ìdí ẹmọ ilẹ bá ẹ kàn fi ṣòfò ní o wo jẹ́ ká jẹ́ ká jẹ́ jẹ́ ká torí ẹ̀ bọ̀ wo yàyà the same thing ló sọ fún mi nípa àwọn mẹ́ta yẹn tó dẹ̀ ti ní survive <laughs> àwọn mẹ́ta yẹn ní survive ah. a tún check ẹ̀ ní fourteen <laughs> a tún check ẹ̀ ní fourteen november wo jẹ́ kí n jẹ́ kí n lọ jẹ́ kí n tún lọ record ẹ̀ sí i so that wàá mọ̀ pé a tún check ẹ̀ ní fourteenth of november wá wò one two three four and five five márùn yìí wo mo ṣàríwé this five oréwé nǹkan wo nǹkan wo nǹkan wo nǹkan má bínú o o ṣàríwé o ṣàríwé it is a jẹ́ ká ṣì máa wò ó jẹ́ five orélè five márùn yìí ti survive márùn yìí aṣá ti experiment ẹ̀ ó yá àwa incorporate ìwò làṣọ náà ilé yìí o sọ pé kí n má fi sí bíbá yìí bíbá mo sọ pé kí n fi sí tẹ́lẹ̀ no kò ní work jẹ́ kí n dá ẹ lóhùn má wọ̀rí jẹ́ ká fi sí bíbá yìí jẹ́ ká fi sí bíbá yìí <laughs> má wọ̀rí jẹ́ ká fi sí bíbá má fi sí bíbá ó yá come and take part in this experiment Mr. Man. Yes ìka fi síbí báyìí fourteen that's the end of that's the end of the talk. That's the end of the talk. bó ṣe gbìn yìí o purposely gbìn báyìí ni nítorí o fẹ́ kó survive. ah kí ló dé. no gbìn jẹ́ ká jẹ́ kó wọlé díẹ̀ sí. ó ní kó tún wọlé díẹ̀ sí. ẹ kó jẹ́ ká jẹ́ kó wọlé díẹ̀ sí. Oh yeah. But say you for you. Kaja ko wọlé díẹ̀ sí. Má bínú. Má sabotage ẹ̀ láti bẹ̀rẹ̀. Bó ni? Ẹ ọ̀ya. Ọ̀ya. Ọ̀ya. Ó ti dáa. Ọ̀ya. Ọ̀ya sí nǹkan. Slinka rada. Ako. Mm. Yeah. 14. I'll check again 15th of November. Check ká gé can help survival ẹ̀ díẹ̀. Assist ẹ̀ to survive kó má ṣe má ṣe alátakò ẹ̀ ah, ah. má ṣe alátakò ẹ̀ mo bí o ṣeré mo ń sọ ni ọmọ kò ti ọ̀rẹ́dì o ti gbàdúrà pé kó má survive má ṣàtàtà kọ ẹ̀. ebi ni omi ló wà ibi ìpẹ́ ju bẹ̀yẹn lọ. oya ok oya november fourteen a wà check ẹ a dẹ̀ check rate àwọn eléyìí tó ti wà náà already abi. Mm. problem. End of episode.